ẹ bọ̀wọ̀ fọ́mọ. inú mi dùn pé ẹ ò gbàgbé pé ìdọ̀bálẹ̀ là ń kí òbí ẹ nílẹ̀ yorùbá. bẹ́ẹ̀ni ẹ káàárọ̀ jì. Ah, báwo ni tó di. ọba ọmọ ọ̀kànbábí ìjì ló wọlé tọ̀ mí wá ọ̀bẹ kì í ṣìgbẹ́kẹ́ṣẹ́ ó fi ẹsẹ̀ rí ìjì bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ sílé alákìsà ó sọ̀dà aláṣọ ẹ̀dùn agbórí kiri fèrè. ìyẹn náà ti tó chief ẹ káyé ti máa lọ. Ah, bọ́mọ rò pé o fẹ́ dóore driver tẹ́lẹ̀. no chief máa drive fúnra mi ẹ bọ take care ọmọ rẹ ṣe shopping wa fẹ mi. tiẹ̀ ní nǹkan ẹ̀mí ò di méjì kí wọ́n bí ni. èmi ò mọ. ṣé bẹ́ẹ̀ yín sọ fún mi pé kò sówó lọ́wọ́ yín lásìkò yìí láti last week ní kẹ́mi ti wà nínú ilé tí ò lọ school nítorí owó tá a rí san ibẹ̀ làwọn kan ti lọ ń ṣe shopping yẹn o. <laughs> o ò tí ì rí nǹkan kan ṣé shopping lo ṣì rí tí tó ń fẹsẹ̀ jọlẹ̀ káàkiri ojú ẹ ló máa ṣe ń lè tó máa bẹ̀ sí ní gun mọ́tò ònúlé àwọn ọmọ tèmi nìyẹn ìjìrẹ sọ mí dára rọ mi ẹdún jọ bí wọnú ilé yìí láríwájú rẹ wa dónígbà aṣọ. kò burú ìyẹn náà dáa àmọ́ mo fẹ́ kó yé yín wípé alábá ìṣerú ìbejì o wọ́n bí wọn léra wọn ni. kí ni kí tiẹ̀ ni wàhálẹ̀ wo ìwọ ọmọbìnrin ṣé o rí bó ṣe ń wọn ló ṣe lè dáṣọ ọjọ́ ẹ̀ ó dàbí ọwọ́ ìrànlọ́wọ́ tí mò ń ṣe fún yín torí ọlọ́run yẹn kò tí ì tẹ́yìn lọ́rùn àsìkò díẹ̀ ló máa ló tó báyìí tí tí tí tọrọ máa fi sọ̀rọ̀ ẹ̀. ẹ má wulẹ̀ dúró dásìkò kankan ẹ má dúró dásìkò kankan ah, ọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀rẹ́dì bẹ́ẹ̀ ni ṣé bá dẹ̀ mọ̀ wípé àwọn ìbejì yẹn nìkan náà lẹ̀ mọ̀ lọ́mọ. ẹ àwọn ọmọ nìyẹn lẹ́yìn ọmọ kò sọ́wọ́ mọ́ àwọn ọba ọmọ nìyẹn yàtọ̀ sáwọn ọmọ òòṣà. ẹ kò burú. ṣíọ mhm. ṣíṣe ká ń gbèmí gan mọ̀ pé bó ṣe máa padà rí rè máa lọ máa jó dàda ní díòṣì kan káàkiri títì ìwòjó tajú kò kò sèso rere. fọwọ́ ẹ̀kọ́ àwọn ọmọ mi o ti gbọ́ báyìí ṣe bó ti ní màá rí òun náà ni mo lè ti rí. rí kí ni ah, ti fi ẹkọ ló kàn báyìí o ìyẹn ẹkọ ló kàn. kòkòrò mọ́tò dà. owó ló kàn. wọ́n ti yọ kó bá ṣọmọ mi o ti rú bí oyin. hospital. hospital. mọ. kí ló dáàbò àṣẹ kọjú sí mi. Hmm, mo ṣe máa wò ó tiẹ̀ máa wò ó ṣe lókè ṣe lókè. mú wa lọlé ẹ jọ ẹ má bínú à ń bọ̀ ah, ẹ jọ. ibo ah, ah, lọ rí ilé mi. odò ni mò ń lò wọn sọ pé ẹni tá à ń wá lòdì là ń kó. ẹ sọ́ọ̀rì èmi àti ọ̀rẹ́ mi àjáde nídẹ̀ẹ́ padà sílé wò wò wò ó mọ kó tó tiẹ̀ wá ṣẹlẹ̀ ní wípé ẹ nítorí ẹ̀ mo sọ pé kí n tiẹ̀ wá rí ẹ àti pé látìgbà tí mo ti wà nílé gan mi tiẹ̀ mọ̀ kan tí mò fi orí mi rò ẹ́ nísìnyí nígbà tó sọ wípé o máa wá rí mi lọ́la báyìí kí ni mo kí ni mo á fẹ́ ṣe báyìí. ẹni yẹsọ ti gbọ àyà mẹyà láàárọ̀ la èmi lọ jírí èmi lọ ní àkọ́kọ́ kọ ẹ kọ́kọ́ rí ṣẹgbọ́. irọ́ ni rúùtù abọ́kọ̀ kú. wọnú aṣẹ́wó ni o ti láìkí ọkùnrin jù. irọ́ ni ìfẹ́ kíláwòdì ní síra wọn ju kán yọjú ara wọn jẹ lọ kó dọ́jọ́ ìṣòro kan bẹ́ẹ̀ lùgbó irọ́ ló ń pa. bó ṣe wọ lọ́lọ́run ni àti ẹ̀ pọ̀ wọn ò lè fẹ́ra wọn. tó ń torí ọlọ́run. ó yá ìjà lọ. gbogbo wa. ìjà ẹ lọ. tó wà ní ẹ. ó dàbọ̀. tiẹ̀ wá kú báyìí nígbà táwọn ọmọ tiẹ̀ ti lọ ọdún ẹ̀dọ́ ni wọ́n lọ. Ah! látàárọ̀. sórí jẹ́ kí n sọ kíní kan fún ẹ ní àná nígbà tí ìwà àti àwọn ọ̀rẹ́ ń jáde tó wá ń sọ fún mi pé ẹ àríra lọ́la o àríra lọ́la o àríra lọ́la ah níṣẹ́ ló ń ṣe mí ọ̀la yẹn wá dàbí ogún ọdún lójú mi pé ah o àmọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe ní wákàtí ọ̀wọ̀ yìí tí ọ̀la ọ̀hún sì ti wá dé tàdé wà lọ́la ọ̀hún yìí ah ìṣèdínú mi ń dùn olólùfẹ́ mi súnmọ́ mi olólùfẹ́ mi ọ̀wọ́ <laughs> sórí mo fẹ́ jẹ́ kó mọ̀ kọ́kọ́ dájú wípé èmi àti ẹ ikú nìkan òun ló lè yà wá nítorí wípé sórí ibi tí mo dúró sí ni mo ti ń dá májẹ̀mú fún wípé mi ò lè fi ẹ́ sílẹ̀ gbogbo ojú ayé mi kò sí nǹkan kan tí mo fi ń wò bí kò ṣe pé ìwọ nìkan lọ. ẹ sọ ní kọkàn ẹ fẹ́ ìwọ nìkan ni ikú nìkan yóò yà. ikú nìkan ló lè yà wá. Mm fún ọ̀rọ̀ tó wá sọ yìí ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ń sìn wípé o nífẹ̀ẹ́ mi <laughs> o ṣe gan. ṣé ó ní kojú mi sóòrùn alẹ́ báyìí. Ah, ah. báwo ni mo ṣe máa kojú ẹ̀ sóòrùn alẹ́ nígbà tó jẹ́ wípé ojú ọmọ tó ta ọmọ tó rẹwà ọmọ tó ṣe é rí ọmọ tó ṣe é fi yangàn láwùjọ ìwọ ni kó má wàá di ọ̀la ẹ kó má wàá rẹ́ lómi kó má wàá bá lọ o. Mm-hmm. ọlọ́run ní jẹ́. ọlọ́run ò ní jẹ́ ó ṣèlérí fún mi. olólùfẹ́ mm-hmm. ah! mi ah! bolo wa lọ. Mm. bolo wa lọ báyìí. ń lọ ilé ria. ò ń lọlé ẹ jájú máa lọ o mọ̀ pé wọ́n ní tí ìgbín bá fà. ìkarahun <laughs> ẹ tẹ̀lé. olólùfẹ́ yìí. ó sì ń sá fún mi ṣé ìṣòro mi tọrọ mọ̀ pé mo níṣòro ọkùnrin wá ń sá fún mi àbóhùn wò pé mo jù ọ lọ ni bó bá jẹ́ ti yùn ni ó gbèsè ẹgbẹ́ kan ni o ṣe rí ẹwù ẹ jẹ́ kí n sọ fún yín kíní kan tẹ́ kíní kan dájú ẹ ti di màmá ìdí tẹ́ fi di màmá rẹ̀ ẹ wo ọjọ́ orí yín ẹ̀yin náà ti ka kún ẹ ti parí ẹ ti ṣe gbogbo ẹ sọ wípé kí n wo orí yín ẹ ti di màmá ẹ wo bẹ ṣe rí ẹ wo tàyà ẹ wo tìtàlẹ̀ ẹbí mi ò gbé àti pé ṣe rí bẹ ṣe rí mi gan mi ò fẹ́ kú kékeré ẹ ẹ jòó tó lọ àti wípé ẹ jẹ́ kí n dán yín létí kíní kan o rúùtù tó jẹ́ ìyàwó tèmi gangan tó jẹ́ olólùfẹ́ mi tí mo fẹ́ràn gangan òun gan kókó gbọ́dọ̀ bá mi bì àní ká máa gbọ́ wípé ẹ̀yin tẹ́yìn wá jẹ́ orú ìyá wa ẹ̀yin gangan ló yẹ kẹ́ máa tọ́ wa sọ́nà pé ẹ gbà báyìí ẹ má gbà báyìí ṣé orú yín ló yẹ kẹ́ tí wọ́n máa bá ń di ìbàjẹ́. ẹ dúró ẹ dúró ah ṣé níbẹ̀ ṣe ẹ dúró ẹ dúró ẹ dúró ṣé níbẹ̀ ṣe ń fọwọ́ kàn mí ẹ tírùtù bá gba yín mu á le gan ah á ọ̀rọ̀ bu ẹ́ ọ̀ọ́ ọmọ ṣe ohun èyé mi o ọmọ ọkàn ọlọ́ra ọmọ ìdèdè ẹ̀yin mọ́ ọkàn rarin àǹtí òṣì. ọkọ mi ṣe kí ni ẹ̀bùn kí ni ẹ̀bùn níbi kí ni ẹ̀bùn mímọ̀ lórí burúkú ni níbi ẹ̀rọ lórí burúkú akóṣì bẹ́ẹ̀rù ọmọ ọtọkọ mi lára ayé ẹni sùn ọtún ah! débẹ̀ ọtún gbèdé ọtún gbèdé ọtún gbé Jésù dé o ọtún gbèdé bẹ́yì ọgbẹ́sẹ̀rẹ̀ dé àbí bọ́ọ̀ ṣiṣẹ́ sábà akànnì àbá máyọ̀wá àbá àkànjì bọ́ ṣe pa án ọ tún fẹ́ pa ní èdè àbí ọyọ rí pa èké lọ ṣe ọlọ́sẹ̀ òṣù ọlọ́sẹ̀ òṣù ṣọ́ọ́rì bí ṣì rí ọ̀rì olùṣẹ́ wọ ojú kìíní èdè ah, kọ́ máa ń bà mí nílé kọ́ máa ń bà mí nílé gbódògbódò gbé àgbàdo lọ́rẹ̀. lọ́sẹ̀ òṣù. ẹwù ẹwù ẹwù ẹwù ẹwù ẹwù ẹjẹ yẹ ẹmọ kan tó ṣẹlẹ̀ ń sìn màmá ẹwà máa dọ ah, ẹyin yẹn gbọ́ nǹkan tó ní ẹ ti ṣe ń sìn wọ́n ní etí pa bàbá àkànjì etí táyé. èmi ló kọ̀tẹ́ fún apá ó yẹ kúrò bí mo ní kúrò bí sísìn àbí kí àbẹ́ kí lẹ́yìn tán. kò rí bẹ́ẹ̀ dáa kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. rẹ́mi ẹ má rẹ̀mí ọ rúùtù. olú ọ̀rọ̀ wo ló fẹ́ jẹ́ kó jáde lẹ́nu mi o ti pa o ti kún o wá ń sọ fún mi wípé kí n sọ̀rọ̀ nígbà lẹ́yìn tó pa tó kún tán o wá fẹ́ gbọ̀nà èkó lọ o fẹ́ dé mi sáré godò ń bí nítorí wípé ńgbà tèmi ò gbọ́n o dẹ̀ ń sọ fún mi pé ìwọ nífẹ̀ẹ́ mi àbí sórí mo fẹ́ jẹ́ kó mọ̀ kankan dájú wípé nínú gbogbo abúlé ìbò ṣe rí mi ò lélòmíì lẹ́yìn ẹ̀ àti wípé gbogbo nǹkan tí mò ń fi ọpọlọ rò ìwọ nìkan ni mò ń fi ọpọlọ rò mi ò mọ nǹkan tí ó kó sí orí mi tó jẹ́ wípé mi ò mọ nǹkan tí mò ń ṣe mọ́ tí mo bá ń sùn báyìí wọ ni tí mo bá ń rìn báyìí wọ ni tí mo bá ń jẹun gan ìwọ ni gbogbo àwọn ọ̀rẹ́ mi gan wá tó máa bú mi wípé ah, ah ṣé mi mọ̀kọ tí mò ń ṣe mọ́ ni ìwọ sìn o wá ṣe wá dé sìn o wá ń sọ fún mi wípé o ń lọ sílùú Èkó láì sọ fún mi tẹ́lẹ̀. mi kì í ṣẹlẹ̀ ni pé èyí ṣì jèbè mi náà mi ò rí pé n bá lọ sí Èkó mẹ́yẹ ṣiṣẹ́ àìmú ẹ jẹun ẹ dàbí ìyá ṣe jẹ àìn. olólùfẹ́ mi mo mọ̀ wípé ìlú èkó tó ń lọ yìí fún àǹfààní èmi àti ẹni àmọ́ nǹkan kan ni mo fẹ́ jẹ́ kó rántí wípé tí o bá wá dé ìlú èkó náà tán mo fẹ́ jẹ́ kó rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o má gbàgbé wípé o ní mi o. jọ ń torí ọlọ́run má fi mí sí agodo abúlé yìí kó wá rò wípé bóyá o gbàgbé mi àwọn ọmọ èkó tó jẹ́ wípé gbogbo ṣòkòtò wọn ṣòkòtò tó ń tírín báyìí ni tẹ́ pé nígà náà ń ṣe má torí wọn fi mí sílẹ̀ o gbogbo àdéhùn ìfẹ́ èyí tí o bá mi ṣe pátápátá jọ̀ọ́ má gbàgbé kankan nú ẹ o ṣùgbọ́n olólùfẹ́ mi. n ti gbọ́ mi ní gbàgbé rẹ̀. yẹn ṣòyọ ni ewu ní ràdàtà gan ewu láríwò òṣì tó pa láàrin ni ah, e, ṣé òun mọ fáwọn twins wà lẹ́nu. ìyẹn dìgbò lógi. ẹ ọ̀hún dìgbò lógi lẹ́nu wọ jẹ́ kó gbẹ́ lẹ́nu ẹ̀ dàgbò ti ríṣẹ́ sí báǹkì. lẹ́kìtì ṣú àjọ máa ń dalè yìí bí kò bá ti dáná kọ èpè ní kún bọ́ ẹ dáná. inú olóyè burúkú èrò ń bẹ òótọ́ làjọ sọ́ lóòótọ́ ṣé ńgbà tẹ́mi wá ń dáná àwọn ìbejì àwọn ọmọ alábàáká àwọn tó máa gbé orúkọ ìdílé yìí tó máa gbé ga ìgbà yẹn lèmi máa pè é kó wá oúnjẹ wọn ṣe experiment àbí ẹ má bínú tí bá ti ń dáná àwọn ìyá kẹmi máa pè é o lè wá tọwọ́ bọ̀ kó ṣe yankayaka jákujáku bó bá ṣe wọn ṣùgbọ́n o ṣe ẹ káàbọ̀. ǹjẹ́ mi dúró kí n gbọ́ kùn wọn jíjẹ. kó gbé kíni kó gbé kíni kó kíni. jíjẹ kan. jíjẹ kíni wọ́n ti wá sọ pé kí n gbẹ́bọ fún ẹ kó gbé lọ sórí ìta mẹ́ta ni má bínú mi fẹ́ rán ẹ ní iṣẹ́ lọ́sàn-án ni má bínú àwọn ìbejì ni wọ́n sọ pé kí n má má gbóúnjẹ àwọn fún ẹ mọ́. Mm. kí ṣẹlẹ̀. nǹkan kan kì í ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan tó sọ fún mi ojú pé wá ń bí o má má gbóúnjẹ wá fún gẹ̀ẹ́yàn ó máa ń oníbọ̀dí òdọ̀ láì lójú tí ọ̀dẹ̀. èmi. má èmi ẹ̀ má èmi òótọ́ ni tọ́tẹ̀ bá wà bẹ́ẹ̀ ká mú kúrò bẹ́ẹ̀ àwọn èèyàn parọ́ mọ́ ẹ̀ o ò ní ṣé mi fẹ́ máa tàn ẹ́ ni ṣe lílù kan náà láti wà ọmọ ìyá mi ni ẹ́ ó tẹ̀ jẹ́ pé màá nìkan ló bí ẹ tó bá jẹ̀ jẹ́ àrùn lọ́ọ́ màá ti fún ẹ poison nígbà tó jẹ́ pé tó bá wọnú balùwẹ̀ ò ní wẹ̀ tó bá ṣe wọlé báyìí wà dànù sókè wà forí gbà wà bọ́tà ni. nígbà míì tó bá fẹ́ tó bá rí kọ̀ǹkọ̀ wà ní kò sẹ̀ṣẹ̀ nígbà míì tó bá fẹ́ wà ní kò sí kọ̀ǹkọ̀ ṣé mi gan èmi ò bú ẹ̀ ni iye gbogbo yẹn lèèyàn máa fi mọ pé ó clean tẹ́yìn bá tiẹ̀ wá wẹ̀ tán kéèyàn wá bọ́tà nu balùwẹ̀ kó wá mú lọ́fíńdà kó fi sára irọ́ o ìwọ ìkẹ́mu tẹ̀ ló ti fẹ́ rówó rà kàkà bẹ́ẹ̀ wàá ra gbogbo àwọn aṣọ rádàràdà tó máa ń wọ̀ yìí náà ló máa ń wọ̀ ó bí àwọn ọmọ èkó ń sìn. Ah! ọlọ́run ọba tó bá ti wẹ̀ tó bá tó bá jókòó tó bá bẹ̀rẹ̀ makeup yìí tó gbé kinní jáde tó gbé gbogbo ẹ̀ jáde bíi fíríjì báyìí tó bẹ̀rẹ̀ sí ń clean ojú tó ń makeup tó ń ṣe gbogbo ẹ̀ ah ooo àwọn ọmọ máa wà láyé yìí ah Bukky right ah! ọmọ màá làwọn tá à ń sọ yìí kẹ́ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ yìí rádaràdà ni wọ ìwọ ń ṣe gbogbo àwọn yẹn kódà ohun tó láàlẹ́ ohun tó ti ro ohun ṣe nǹkan kan gbogbo òṣìṣkò náà ló máa ń ṣe rádaràdà bó lọ ti rè. bẹ́ẹ̀ni náà adékòdé rè. kódé rè ọmọ ìlú ẹ ni mí ọmọ ìlú kan náà ni wá ìwọ náà wò mí mọ yẹn package àfi bí ìkẹta àwọn tún ìsìn Ọlọ́run omi. Hmm. Ah. adékòdé rè. jẹ́ kó dé kò jẹ́ kó dé rè. sọ̀rọ̀ ló mi pa ni. fi ẹ pa reality ni ọ̀tọ̀ ọ̀rọ̀ ni wo àwọn tún ìsìn ló ń bọ̀ yìí ṣòṣì mọ́ a máa bá ti yẹn lọ ṣe pàtàkì kébìgbọ́njà àwọn alágbàá kàlẹ́ lọ ìbí Ah, ah, ah, dadi. ẹ̀gbin oníyọ̀rọ̀ so àyè ti gba tápà tó ń ṣe o ti ń kọ́lé ìgúnnu o ò lè jẹ́ apartment yìí mọ́. Um, no dadi actually ó kàn wù mí kí n bá yín jẹun ní dining Hey, abo ma gbọ́ katikati tí kinní burúkú yìí sọ láti bẹ́ẹ̀ mi jẹun lórí tébù kan náà will you leave that table now and get out of this place.

ọ̀yẹ́ ọmọlẹ́kìtì yìí ó ń ṣe ọbẹ̀ wọ́n mọ ìpò ogun ẹ̀ fún ẹ̀wà wà wọ́n kò mọ̀ pé ọlọ́wọ́ síbi ni. àwọn ìsinmi ẹ kúlé o. ṣé wàá òkè ṣá. wọ́n wà rẹ̀ hmm. tó mẹ́rin. my dear àbúrò ẹran yẹn bó ṣe rọ̀ ni. ó rọ̀ ẹran yẹn rọ̀. ó sọ̀ọ̀sẹ̀ dáadáa. pàtó mo ṣe ń jẹ́ báyìí pàdé àbúrò ara ilé ẹ̀. <laughs> ó wá ní ẹ kú ilé o níbi tí mo ti ń jọbẹ lẹ́kìtì lọ́wọ́. ẹ kò sí ẹrẹ ẹni dáhùn lọ́hùn. lẹ́kìtì root ó ní iṣẹ́ kan tí mo fẹ́ gbé fún inú ilé tẹ́ ẹ̀ bá dẹ̀ jẹ́ iṣẹ́ yẹn dáadáa ó pọ́sibù pé máa fi léèlẹ̀ fún mi dẹ̀. Hmm? ẹnìkankan ni yóò gbọ́dọ̀ gbé oúnjẹ fún ìyá kẹ́mi àtàwọn ọmọ ìmọ́nulé. ok sir yes sir ok sir. dẹ́n hmm. lẹ́yìn yẹn ẹnìkankan tún gbọ́dọ̀ jẹ́ wọ́n ṣẹ́ mọ́nulé láti òde lọ eh, ẹnìkankan ò ní kọ́ wọn tó máa fi léèlẹ̀ fún mi. ẹ sà. ẹ sà mo ti gbọ́ bẹ́ẹ̀ ẹ sà. bẹ́ẹ̀ ṣe fẹ́ náà ló ṣe máa ń sà. ẹ sà. Ah, ah, kí lè tó bẹ́ẹ̀ hàn. kí lè tó bẹ́ẹ̀ hàn kí ni nǹkan tó ń sọ lẹ́nu ẹ o kàn máa ń lùzù signal ni àfi bíi satellite dish ṣé wo mú pé chief ò nífẹ̀ẹ́ ìyá kẹ́mi àtàwọn ọmọ ẹ̀. kí ni ti gàn ọ́ kí díẹ̀ kí kí díẹ̀ pàṣẹmọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ò nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ah, kí díẹ̀ bíi ti báwo mo ní ìyá kẹ́mi àti àwọn ọmọ ẹ̀ kò dẹ̀ sí kankan ní wọn tó sọ ní kí díẹ̀. ọ̀rẹ́ mọ́ ń yà mí lẹ́rù ló gbà mọ́ bọ́ ọmọ èkìtì lọ́ọ̀rẹ́ kí díẹ̀ nìí kí ṣẹlẹ̀ kí ṣe ọkàn ṣe mọ́ nífẹ̀ẹ́ ọ̀rọ̀ àárín ṣé bá ọmọ èkìtì lọ rẹ̀ adékòdè rẹ̀ lọ rẹ̀. ọtí lọ lè ó bínú dúró dè mí. That's my daddy. Daddy of life. You know, I love you so much, daddy. You know what I'm saying? Daddy, give me five now. Dad, come on. Oh. Come on, ah. dad. Come on. ah ah ah ah. Ṣé ìwọ́n tó yẹn Dad tẹ̀lẹ̀ da ogbó lẹ́sì jàyà látànà mo ti sọ fún yín bàtà pé tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ní wálé kẹ́ pè mí àbí kẹ́ pè mọ́mì yín but ẹ̀ pè rárá and we try reaching your numbers your your phones were were not reachable kò dábẹ́ yẹn náà. ẹ wò dáa tó bá yẹ pé yẹn ni ẹ má bínú ṣe àwa gan mọ̀ pé àní wálé wọn oh, kó tó ṣẹlẹ̀ wípé assignment wa pọ̀ gan. yes yes yeah. yes so much assignment to do. dad ó pọ̀ gan and i try láti pè wọ́n. yeah yeah dad i fẹ́ pè yín but. fóònù wa switch off. kò dẹ̀ síná ní campus I'm àmà àti charge. síná. Ah, ẹ̀yin ọkọ mi ṣé kò sí tẹ́lú dọ̀ bákanbákan. Hmm? mom we fine we are okay now. <laughs> all right now. well well well well now you boys should go upstairs. okay. get fresh enough. kẹ́ jẹun kẹ́ relax for a while because we are clubbing tonight. wow ah are you for real. we going clubbing tra la la la. Dad, yeah. I love you so much. Yeah. give it to me, Dad. I love you. Ready. I told you. We're going clubbing. Yeah. Mom. We're clubbing Mom. Go, Dad. I, I love this. I love it. You're the best. wow. gbogbo àtàwọn ọmọ ẹnìkan kọ́lẹ̀ lọ sí club lálẹ́ yìí ah, ẹjọ́ ń lọ ni máa jẹ ní máa yé. you know you are evergreen you are always evergreen. Mm. Yeah. ibi báyìí ni ṣùgbọ́n ibi ni o ó jẹ́ fi bàbá yìí lẹ̀ pẹ̀lú wáì tá a bá gún ta lódó tá a lọ lọ lọ ìyẹn oníkátá fi wà ẹ̀ lẹ̀ lóòótọ́ ni ṣùgbọ́n lẹ́nu yìí mo fẹ́ kọ dáàdì lómìnà mo fẹ́ sọ kò bá kùn gbé ọ̀rọ̀ fún ọ. ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ lóòótọ́ àmọ́ kì í ṣe ibi ti dáàdì. Hmm. àǹtí mi ẹ̀yẹ máa lọ ṣùgbọ́n ẹ má ti sùn o torí mò ń bọ́ àfún yín lábọ̀. Hmm. Hmm. okay. gidi ọmọ náà rèé ṣe ń ṣe sọ fún wọn náà fún wọn kí ọ̀dà àwọn gáìsì. Táíwò wọn pọn see I'm set jẹ́ kó jókòó nínú. ẹ kò fún head. no no no I'm set. no my head fast. Ah, bọlọ come and give me sweet head now now now. Hey, stop it. Oh! You don't go. Mọ́mí, eégún tó jó tí ó tàpá lọ́rọ̀ dádì. Àbùkù ara ẹ̀ ni. Ah, mi ò ríru bàbá yìí rí. Ẹ aláṣejù mà ni ẹni tá a kì tó lórí òun wú ṣùgbọ́n ojú òun ò ṣoje. Ẹ jẹ́ fílẹ̀ ń tiyín kí gan-an ló ń tẹ́ ṣe fún dádì náà. ẹlẹ́dẹ̀ ẹ̀yin ọmọ mi ń gbọ́ mi ò ṣe kankan fún bàbá yín o. kó má jẹ́ pé ìyá àbíjì ti gbógun jù fún dádì. rárá o torí ibi téèyàn sí ọlọ́run ọba wà ńbẹ̀ o bó tẹ̀ jẹ́ pé iṣu ewùrà lòun náà ó ní tiẹ̀ lára àmọ́ bàbá yín gan-an òun lójú kan tí ò mọ ọlọ́run ọba yín ó dẹ̀ jẹ́ yọ àwa méjèèjì ohun tó jọ yí ẹ̀yin méjèèjì yẹn tó dẹ̀ affect ọmọ mo mọ̀ pé ó máa padà wáyà wà náà jọ̀ọ́ nítorí ọlọ́run mo fi ọlọ́run bá bẹ̀ mo fẹ́ kó fi ọpọlọ sí nǹkan tó fẹ́ ṣe mo mọ̀ pé ó fi bẹ́ẹ̀ ní ọpọlọ tó pọ̀ ṣùgbọ́n èèyàn ní máa wù ẹ́ bẹ́ẹ̀ wọ́n máa try ẹlẹ́kan ọ̀pọ̀n ni wọ́n ní kíkọ́ ni mímọ̀ ó ti yí ẹ oúnjẹ tó fẹ́ bá mi gbé lọ fáwọn kẹ́mi yìí mo fẹ́ kó fi ọgbọ́n ṣe má jẹ́ kí àwọn èèyàn mọ̀ nǹkan tá a ṣe ti lè fi jóná má jẹ́ ká ṣeré mi tún jọ nítorí ọlọ́run. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. ṣé o ní o tún ṣe sọ mo ti gbọ́ yẹn náà o tún ṣáàpù ó dàbí nǹkan tí yóò ṣù ọ o get wọn ò gbé bí a ṣe kí n kú gbé lọ fúnra mi ni. gbé lọ ẹ ìyókù bá gbé lọ ẹ fúnra sí ọ ọkùnrin kí ìmọ̀ ṣíṣe. wọ́n tọ́ ló sọ ọ bí wọn náà ṣe ń ṣe yìí ó ń ṣe bẹ́ẹ̀ ni pé kò ṣú ọ̀fun ẹ náà ni odò ìjọ kò ṣáà ṣàánú mi jọ ìlú wa jìn ọmọ pé kìtì láti wá jọ má jẹ́ kọ́ lẹ́mí ìríṣẹ́ sí pò jọ túbọ̀ bó ṣe ń ṣe. ọ̀rọ̀ àgbèsínú ẹ̀ ò tí ì lọ bọ ara ẹgbẹ́ gan. tèmi sí kọ́. tèmi o tó bá ti dé kó wá gbé ti ìrìn ìjà kan lọ́wọ́ lọ fún ọkọ tì. kẹ́hìn ah, tètè lọ. kẹ́hìn tètè lọ. o ti ń lọ. Mm. ṣó ti o má jẹ́ kójú tì o. Ah, ìlú ẹ̀ má ti lọ ṣòro ìṣèwà ẹ̀ lọ́wọ́ ìṣàkóso ẹ̀wà tó ń pè ń ṣàkóso ìjọba sí i. agbára ẹrú wọ́n pé bóyá ẹrú àlọ́ tẹ́tí tẹ́nítẹ́nì àwa yìí náà náà ló kù kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ àwa yìí náà la máa dúró. dádì ṣé ìkọlẹ̀ bí wa ni. èmi kọ́ ni mo bí yín èmi ẹ lọ bí ayẹn tó bí yín fún. no daddy um, please i beg you let's be reasonable here. mi ò wá reasonable nìyẹn o. yeah because mọ́mí ò sọ fún wa pé ẹlòmíì làwọn bí wa fún. Eh, ìyá yín parọ́ fún yín nìyẹn because bóyá bẹ́ẹ̀ náà dẹ̀ sí bẹ́ẹ̀ lọ ìyá yín ni òye so tọrọ fún yín bóyá tó bá mú nílé fún aṣọ yín tó bí yín fún. ẹ̀mí ò bí wọn fẹ́ lò mí o bẹ́ẹ̀ ni mi bí wọn fẹ́ lò mí ìwọ Ọlátúnjí ọmọ àbẹ̀fẹ́ náà ni mo bí wọn fún. ṣé mhm, ṣé ọmọ làwọn lè àbọ̀mọ̀ òòṣà tó kó jọ sílé tó ní kó bímọ fún mi. wọ́n tó dọ́mọ òòṣà nísìn nígbà tí wọ́n ti ń ṣọmọkùnrin àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wo ẹ̀yin ọmọ yìí ìwọ dìde fún mi. ẹ̀yin ọmọdé ṣe fẹ́ gbọ́ lónìí gan-an ó ní màá sọ òótọ́ tó wà ní ọ̀rọ̀ ìfún yín. yes yes ṣe rí nígbà tèmi àti bàbá yín wà léwe ojú ọmọ kan wà o. Hmm. mo ní ká fa aró palẹ̀ kí jẹlé jẹlé má bàa jẹlé afaró palẹ̀ wọ́n ní ká fìtọ̀ pàjá kí jẹsẹ̀jẹsọ má bàa jẹyàn á fìtọ̀ pàjá ṣùgbọ́n kò sí yàtọ̀ ah! ọjọ́ rèé bí àná tí mo bẹ̀ sí ní mú ọwọ́ ojú bẹ́ẹ̀ ní mọ́wọ́ aṣọ gbogbo ẹ̀ náà pàbó ló bọ́ sí obìnrin náà làkú fi ń bíjọ. láyéláyé ẹ má yẹ bá pè mí lórúkọ ẹ mọ́. bẹ́ẹ̀ má bínú mo fẹ́ rí yín. ìwo la rí gbọ́. nípa ọ̀rọ̀ tó ń ṣe ròyìnròyìn lọ́kàn àyà yín náà ni. kí wàá lọ́nà àbáyọ kí ló ṣẹlẹ̀. ṣe ṣe rí èmi ò fẹ́ kí ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ lójú kan tí òun ọlọ́run ọba ń yìn àti ẹni tó ní ẹsẹ̀ méjì tó tún sunkún àyè bàtà tó ti gbàgbé wípé èèyàn kan wà tó jẹ́ mèkútúrú kí wàá gbogbo àwọn àkàwé ọ̀rọ̀ tó ń sọ yìí kí ló kọ́ wá sí. n tẹ́mi gbìyànjú àti sọ ni pé ṣé àmọ́ pé ìgbà kan wà tó jẹ́ pé à ń sunkún àìròyún ni kó tó di wípé a tún tọwọ́ bùsùn báyìí àfi ń pọ̀ mọ́ lára. ẹ ṣé ọmọ làwọn tó bí kalẹ̀ ọmọ méjì tí ò tó kan lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àbíkú àbí. bó ṣe wọ ọlọ́run ọba ló ń ṣọlá. orúkọ àfáà kan ni o ó tiẹ̀ wá dà báyìí ọlọ́run ti mú bẹ̀ǹbẹ̀ ọ̀rọ̀ wá lálẹ́ ìwọ́dẹ̀ ló má jó sí ó wà ní Mùṣín òòṣin ó wà lóyìnbó òògbò ó wà lólógbòrò òòṣìṣẹ́ ògìdán tí ń bí tiẹ̀ lákọlákọ sórí wọn ọmọbìnrin. ṣé nǹkan mi wà nínú ọ̀rọ̀ yìí àbí àtọmọkùnrin àtọmọbìnrin èwo ni ìṣọmọ nínú wọn. Ah, ah, ah, ìyàtọ̀ wà ṣé àwọn orúkú ti ń bí tó bí kalẹ̀ wo olúwa tó sìn ṣó fẹ́ gbọ́. mo ń fẹ́ ọmọkùnrin mo ń fẹ́ ọmọkùnrin tó máa dàbí ìwògbè fún mi tó máa jórúkọ mi títí láéláé gbogbo àròyé ẹ̀gá yín pátápátá ló ti yé mi yéké lékeléke kí ike rárá kó tó kun tiẹ̀ lẹ́fun ìyá mi ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ abọ́ ọmọrú wẹ́wẹ́ kò ní dààmú yín kó tó fún yín lọ́mọ tí yín. ẹ ti kọ́ bọnú gbá oṣù báyìí ẹ sì fi pọmọ lára. àṣẹ hmm. wo aya mi. ọwọ́ ẹ̀ méjèèjì kó gbé sẹ́yìn ẹ̀ báyìí sún sókè sún sókè ọmọ ló ń sùn wọn náà ti kú òun ẹgbẹ́ àgàn ó ti dán lọ́mọ láyé. Ah, àṣẹ àṣẹ. ẹ ìyá wa tó bá rí bẹ́ẹ̀ àbá máa yọ òkú. ó ti rí bẹ́ẹ̀ ìyá mi ọ̀ṣun ṣẹ̀ǹkẹ̀ṣẹ́ ṣe ti rí i àmọ́ o ẹ wọ́de ọmọ òun ọmọ ibẹ̀ láti pàdé ìyá òòṣà kan ìyá òòṣà yìí gbàdúrà fún wa lóòótọ́ àmọ́ ṣe rí ọlọ́run ọba tẹ̀ ń wo yìí ọ̀rọ̀ ẹ̀ ẹ̀dẹ́ nì nítorí pé lásìkò yẹn gan-an ń làdúrà wa gbà ń la fi bí yín <laughs> ṣe wá rí wàhálà tó wà ń bẹ gan-an òun ni wípé ẹ̀ wáyé lọ́mọkùnrin àtìgbà yẹn ni bàbá yín ti ń ṣe mọ́nà mọ̀nà mọ̀nàmọ́nà tí ò ṣe gẹ́gẹ́ bí ọkọ láya sí mi tí ò dẹ̀ ṣe gẹ́gẹ́ bí bàbá sọ́mọ fẹ́yìn náà ẹ rí nígbà tó wá jàjà bí àwọn ìbejì tó fi wọ́n bí ọkùnrin báyìí ìgbà yẹn gan-an ni wàhálà ìtún wá peléke sí nítorí pé orin ọmọkùnrin ló láyé òun ni bàbá yín ń kọ kiri. Eh, yes bó ṣe rí nìyẹn òótọ́ ló sọ. ah ah dadi. Ah, àní bó ṣe rí nìyẹn bóyá ìyá yín ò sọ fún yín olúwa tó sìn bóyá ọ̀rán tí nǹkan tí mo sọ fún ẹ̀ jọ sí pé eh, gbogbo nǹkan tí mo ṣe fún wa táwọn ọmọ ẹnu léyìí mo ṣe fọ́lọ́run ni àsìkò tí wàá tó nísẹ̀yìn tí ẹ máa yẹra fún mi nù lé bíbẹ̀ kọ́. mo ní bíbẹ̀ kọ́ kí ni wo irọ́ ló pa mẹ́ni kan ò ní lọ fẹ́ nìkan. Rẹ́mi àti ẹ̀ ẹ̀ dúró dípò ẹ jẹ́ àtàwọn ọ̀gá lọ yọjú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ jẹ́ àlọ́ lójú ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tó ń jẹ́ bẹ̀ lọ sí ìbò. A lọ jù. o ṣeun mi ọjọ́ o mo dúpẹ́ o alájọbí àgbèwọ náà àwọn àbúrò ẹ ẹ àwọn méjèèjì wà lórí ọ̀rọ̀ yẹn náà la máa ṣì wà o torí chief tiẹ̀ ti wá ṣe bẹ̀bẹ̀ báyìí ó ní dandan a gbọ́dọ̀ kókó òun léwu kí ni mo wá fẹ́ bọ́ lọ́hùn fà. èmi mà ti gba kádàrà. ìyẹn gan-an ló jẹ́ kémi náà pè é. pé bó tiẹ̀ jẹ́ a room and parlour self-contained ó ti tó ṣebí mi àtàwọn ọmọ náà ni. ṣé pé kí n máa retí owó tá a máa fi gbalé? ah ṣeun àṣírí ẹ ò ní tú láéláé ò ṣe mo dúpẹ́ àbúrò mi àwa kúkú kéré oko wálé lágbára ọlọ́run mo dúpẹ́ o ẹ kò burú má jẹ́ kí n gbà ẹ́ lákòókò jù kí n máa retí ẹ̀ ní kíákíá ò ṣe wọ́n á gbọ́ kò burú a sọ̀rọ̀. ó dà ọ̀gá ẹ ṣe rí nǹkan tí nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ ẹ ṣàlàyé bóyá èmi náà lè ní nǹkan tí mo lè contribute kí gbogbo ẹ lè ṣètù ẹ má fojú pé mo wá ń ṣe géètì lèbi wò mí ọpọlọ wà owó ni kò sí ọ̀gá. ṣe rí kéwì nǹkan tí nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún mi bóyá mo lè báyìí tọpinpin ẹ bóyá mo lè dá sí. ó tiẹ̀ ti dá owó ni kò sí ẹ ẹ wò ṣe rí lẹ́sẹ̀ pàpà. mọ́mi mo ti get cab. ẹ má ṣe báyìí lọ. ẹ má ṣe báyìí lọ èmi lè ń bá yín sọ̀rọ̀ àdìsá àdìsá má ní pa èmi bá yín sọ̀rọ̀ ẹni gínẹ́tì mi ẹni gínẹ́tì mi torí pé mi ò lówó lọ́wọ́ tí mo ti wá ń ṣí géètì mo ní kí ẹ ṣí àìdíà yín papọ̀ pẹ̀lú tèmi ẹ refuse ẹ̀yin rè mọ̀ ọkọ̀ mọ́tò ẹ̀sẹ̀ tó pápá. má òun ló sùn mí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. jíde jẹ́ tọ́lọ́ olóró òsì. ẹ bá rẹ̀ sà. wọ́n ṣíkè fún mi dios. hello rasheed ẹ kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ẹ lásìkò mi ní jóná lọ yé. ọ̀gá kí pa ṣẹlẹ̀. yé kí ni mo sọ fún wèrè pé ó ṣẹlẹ̀ lọ sí gẹ̀ẹ́tì wèrè. lọ sí gẹ̀ẹ́tì wèrè. ni kí mo sọ pé ṣẹlẹ̀ ìyẹn ara fẹ́ jẹ kòkù kàn sáì mi. ẹ wò jẹ́ pé alámúpàtú jàre. àwọn èèmọ̀ jẹ́ pé nǹkan oríṣiríṣi kan ṣẹlẹ̀ nínú ilé mi ni ilé iṣẹ́ mi jóná ìyàwó mi tún wà ní dùbúlẹ̀ àìsàn ẹ jọ torí ẹ̀ mo ṣe tọ̀ yín wá kẹ́ bá mi bẹ̀ ọlọ́run ẹ ṣàánú mi àfa. ìdí náà sọ látàlí mr kimo ọlọ́run nìkan ṣoṣo ló bá fẹ́ ní mọ̀nà láhùlà wàlákùwàjà ìlà bìláàlì azim ọlọ́run kò sí nǹkan kan tó ṣòro tó ta kókó níwájú ọlọ́run ẹ wo bí ẹ ń bàbá wa ṣe rí tìyàwó yín tẹ sọ wípé wọ́n ń ṣe àárẹ̀ ẹ wo bí àfọwọ́fà wọn ni o bàbá wa tí ẹ bá délé ẹ̀yin ẹ pè wọ́n ẹ rọ̀ wọ́n ẹ rí i pé wọ́n á ṣàlàyé fún yín pé nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n á jẹ́wọ́ fún yín ṣé ẹ wá rí ti iṣẹ́ yín tẹ sọ wípé ó ń ṣe ségesège lẹ́nu ijọ́ mẹ́ta yìí tẹni kò lọ déédé ah bàbá wa àfọwọ́fà yín náà nìyí nítorí pé ẹ̀yin fún ara yín ẹ ti fi ọwọ́ ara yín ẹ ti fi lé olóore yín jìnnà síra yín ẹ gbádùn mi olóore yín ẹ ti fi ọwọ́ ara yín ẹ ti fi lè jìnnà síra yín òun ni tìyàwó yín tí ẹ lé jáde ṣé ẹ gbọ́ mi mo fi ọlọ́run búra ẹ wáyàwó yín yẹn rí ẹ sì bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ bí pé wàá gbọ́ a sì dáríjì yín bàbá wa ṣe rí tí ò bá dáríjì yín àbí tẹ́ ẹ̀ bá rí láti bẹ̀ ó léwu o torí pé nǹkan tó o máa padà ṣẹlẹ̀ lẹ́yìn èyí aburú já ìdílé lọ. ah ah ah ah ah tí afúnkẹ́ fílẹ́mì náà tiẹ̀ tí ìpọ́sẹ̀ mẹ́ta tí gbogbo àjálù oríṣiríṣi ń ṣẹlẹ̀ ń mi ṣé ìyá Fúnkẹ́ ló wà ní gbogbo wàhálà tó ń ṣe lẹ́nu lé mi ẹ wá ní kí n lọ bí àfa ah, bẹ́tà ni ah, àfa orí òní padà wá di ìdí kémi lọ bẹ̀yà Fúnkẹ́ lẹ́ni tẹ́ sọ fún mi fúnra yín pé òun ló wà ní gbogbo àjálù tó ń ṣe lẹ́nu ilé ayé mi ẹ wá ní kí n lọ bẹ̀ ẹ́ eh, àfa tẹ́yìn bá ní nǹkan tẹ́ máa ṣe sí kẹ́ ṣe èmi ò lè bẹ́ anybody. ẹ ṣe. bàbá wa mi ìlú òun ló ń ṣe yìí. àmọ̀ràn lásán ọmọlúwàbí tó bá dé ní àdùdìdì. Allah. أبرك لا إله إلا هو عايش بقديم لا تنظروا سنة ولا أنا هم في السماوات وهم في الأرض masal les idées soit une uh, dame aussi jaloux. Yes sir. My sleep is up. Yes sir. I received the signal sir. Thank you. Yes sir. Yeah, I will send uh, two patrol team then. Okay sir. Thank you sir. Bye, bye sir. Fọlárin. Ọ̀gá. Kí ló dé o? Ẹ eh, sà, ọ̀gá mi ò wà pa o. mi ò wá òkè rárá mi ní tọ̀yìn. ọ̀gá inú ẹ̀ wò. láti bí ọdún tó lóye ti wà nínú iṣẹ́ ọlọ́pàá yìí èmi ò mi ò pa mi ò yẹ mi ò pass mi ò fail mi ò kún class mo kàn wá bí odò adágún lásán ni ẹ̀ẹ́dẹ̀ mọ̀ tí wọ́n sọ pé player tí ó bá wọn play ninety minutes wọn lè jẹ́ ó play extra time débi pé wọ́n á fún láyè kó play penalty ṣojú kan náà lúlú ẹ̀ máa wá wà ní èèyàn dẹ̀ ń dàgbà sí i nǹkan lè ṣe àmàdé after retirement ẹ wo mi ẹ ṣàánú mi sà. fọlárin ó dẹ̀ yí ẹ o iṣẹ́ ọlọ́pàá yí ẹ o kò sójú ṣáájú níṣẹ́ wa. fọlárin oyin tó ń wò yẹn kò dédé ládùn lásán o. iṣẹ́ oyin òun ló sọ di oúnjẹ o ọ̀gá iná ọmọ mi mò ń ṣèmẹ́lẹ̀ ọ̀gá mò ń ṣiṣẹ́ takuntakun ẹ̀tẹ́ mọ́ ni mi ò sọ pé o ṣì mẹ́lẹ̀ ṣùgbọ́n o ò ṣiṣẹ́ móríyá kankan náà ah, tábà ní o wá ṣẹlẹ̀ excuses ọjọ́ tí mo ní kó wá lead àwọn patrol team excuses ló kí mi fọlárin ẹ àwọn àwọn àgbà ló dẹ̀ máa ń pa lọ́wọ́ pé ọmọdé ò joyè àgbà ò jóbi. ọ̀gá ọ̀gá ẹ ò ṣe rí èmi náà mọ̀ pé nífẹ̀ẹ́ mi ẹ jọ kí ni nǹkan náà tẹ̀lé ṣe fún mi kí mi náà tiẹ̀ lè kọ́wọ́ mi rọ́wọ́ mú díẹ̀. Fọlárin kí ló fẹ́ kí n ṣe fún ẹ. ẹ help me kémi náà lọ́wọ́ mú kí n tiẹ̀ lọ sókè jẹ́ nǹkan kí n kẹ́ ìkọ́mọ̀lẹ́ ṣáà máa jẹ. ok Fọlárin nǹkan tí mo lè ṣe fún ẹ ni pé ṣé o rẹ́dí àti máa lead àwọn patrol team àwọn junior ẹ. yes sir yes i will do that. i lead mo sure ó dá ẹ lójú ok tó bá ṣèyẹn tó máa rí performance ẹ. as a matter of fact. Uh, iṣẹ́ tí cp ṣe ń gbé fún mi yẹn. ti cp bẹ́ẹ̀. màá fi test ẹ̀ tí má dẹ̀ rí bó ṣe gbìyànjú sí tó ṣe dáadáa i can recommend you. thank you sir. okay. Hmm. aláìwọ ni kọ́kọ́ ló sùn ó sún èmi gbọ̀ngàn bí mo yẹn ń sọ̀rọ̀ yìí ogun ká máa báyàn kan gbígbé ká máa gbé tọ̀ ká máa gbé bàbá lọ́wọ́ ẹ̀ ká máa jà wà bàbá mi gan mi ṣe tó yìí fún ọ ṣe é yé mi. sọ́ọ̀rì kí báyìí mú tòwé yọ̀ ọ̀la èmi o mi tí èkó gbogbo ẹrù mi aṣọ méjì péré kèmí ní mi tí ẹ ṣàpọ̀ mi tí èkó mi ti dé kìí bó ti ẹ̀ wà lọ́kùnrin nìyẹn bí èmi náà ṣe ń ro nìyẹn má jẹ́ ń parọ́ fún ẹ nǹkan tí mo fẹ́ ṣe gangan nìyẹn ṣùgbọ́n àwọn kankan ló ti ẹ̀ ń dá mi dúró. èèyàn ò tí ì mọ téèyàn máa lọ téèyàn bá kúrò bí báyìí láì ṣe pé èèyàn ti ríṣẹ́ síbi kan tẹ́lẹ̀ àti pé èmi tiẹ̀ máa jẹ́ kóṣù parí kí n tó kúrò bí báyìí kí n bá lè rówó oṣù ilé ìgbà tó téèyàn bá tiẹ̀ máa múùfù kóòm bí kan lọ síbi kan èèyàn máa ní ìdí owó Tọ́sán Láyọ̀dé ṣé ọmọ ojú rẹ̀ rí kóṣù sí parí ọmọ ojú rẹ̀ rí. mi ò fẹ́ mọ̀ ọ́n tójú mi máa rè ojú lóṣù yá parí mi nídìí owó ìwọ yìí lè rówó mọ́bi tó máa ń lọ tó máa rówó ń ta ń gbà mí èmi ò lè lọ́bì kankan yẹn ọkàn ò lè fún mi lówó iṣẹ́ tí bá ṣe nìkan náà mo fi ń rówó ìwọ yìí máa ń rẹ́sítírà mọ́ ni ó náà ṣì fọ́ ẹ̀ tó lọ́ ń bà ẹ máa ń wọlé máa ṣe lẹ́fù èmi ò níbi kankan tèmi fẹ́ lọ èmi bá lọ olúwa tó sìn ọjọ́ alẹ́ rẹ yóò dáa. àmín. ò ní ṣiṣẹ́ fẹ́ lòmíì jẹ. àmín. bá ò bá ṣubú akimẹ́rù ẹni tún dì alérinlẹ́rù kì í dábàá ń pa tètè á dára fún ọ ẹrù ẹ ò ní dẹrù ẹ lẹ́rù o má kúrò nídìí ẹrù ẹ dúró síbẹ̀ ẹlẹ́dàá mi á máa sìn ọ lọ ojú rẹ ò sì ní rí bíi. bí àlá yẹn ṣe rí gan-an ni mo ṣàlàyé yẹn mi ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa lá o gbogbo ìgbà ni. kí olúwa kó tọ́ wa sọ́nà àmín ẹ jẹ́ ká gbàdúrà. jehova mímọ́. jésù kristi mímọ́. michael mímọ́. mímọ́. ọlọ́run ìyanu ìránṣẹ́bìnrin yìí wà níwájú yín ní wákàtí àti wọ̀nyí orúkọ jésù kristi olú ẹ gbàdúrà fún ọ. àmín ẹ̀mí gbàdúrà fún ọ olúwa ṣẹ́gun fún. àmín. nítorí pé ọ̀rọ̀ yín sọ nínú ìwé sam ó níná síwájú olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ mú yíká ǹjẹ́ gbogbo ọ̀tá tó yí arábìnrin yìí ká ní orúkọ jésù olúwa wa ṣẹ́gun ẹ̀ fún ọ. àmín. ẹ̀mí mọ́ ṣẹ́gun ẹ̀ fún ọ. jésù kristi. jésù kristi olúwa wa. àmín àmín. àlùyá àlùyá àlùyá àlùyá níwájú ọlọ́run tí a kì í pè jẹ́rìí rọ olúwa fi ń yé mi pé gẹ́gẹ́ bí àlá tí ẹ lá ṣe rí gan-an bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa mú lò. nítorí pé tí ẹ bá mú lò ayọ̀ ire àti ayọ̀ òun ló máa gbẹ̀mí ọ̀dọ̀. no mọ́mi ẹ wo mọ́mi báńtì mi bá ti gbà èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò lè lọ síbẹ̀ mọ́ nítorí wípé òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn ó sàn ju wúrà àti fàdákà tó kún fún ìnira lọ. ẹ wo ẹ̀yin ọmọdé ṣé ẹ rí bẹ́ẹ̀ bínú jù báyìí lọ ó tó bẹ́ẹ̀ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí nǹkan kan yé yín wípé ó ní tí ojú àgbà rí tójú àgbà fi jìn hmm. o rí n ló mójú ṣe pé o ẹ ò mọ̀ mi kẹ́ ẹ sọ láti èní dọ̀la mi ò níbi tí mò ń lọ èmi ò lọ́bẹ̀ yẹn mọ́ o àbí. bẹ́ẹ̀ ni mọ́mi àti ẹni padà ni ṣé ẹni tí ò ní bàbá òkè ìgbélé ayé ni. Ah, ah. dad àti lọ. ọlọ́run bá mi ṣọ́ yín lọ. táyọ̀ káyọ̀dé ẹ̀ẹ́dẹ̀ẹ́dúró ti dáàdi yín. Ah wọ́n dúró ti èmi àbí àbí wọ̀. ẹ ò mọ̀ mi ṣẹ́ríbi tá à ń lọ school ní excursion yẹn so I dẹ̀ ní láti lọ. bẹ́ẹ̀ ni àwa nìkan dẹ̀ kọ́ and we have to go there tá a bá lọ mark ló ti máa jẹ́ fún wa. my dear jẹ́ kán lọ because ọ̀rọ̀ ìwé ò rí báyẹn at least a ní lẹ́kìtì àti route one lè tó máa dúró tiwa so ẹ ká máa Eh, the boys eh, ṣé owó tó wà lọ́wọ́ yẹn máa wà sufficient enough fún yín. yes ah, Okay. ah ìyẹn ti wà ní káàbù all right dad all dad see you. Oh, see you. lẹ́kìtì root lẹ́kìtì gbà báwo rẹ̀ gàrí ọlọ́wọ́ ni yọ á àṣìṣe ah, má ṣiṣẹ́ wọn nìyàn yọ̀ fún wa sí báyìí bá wo egun bàbá àwọn ìjọ bá wọn jọ wọn sọ ni mo ní ìyàn sí. gbogbo àwọn nǹkan tó máa ń sọ ń gbà mí ó ṣe kò dáa bí wọ́n ṣe kú sí ara wọn lọ yẹn. ọ̀dà ọ̀dà ọ̀dà. bó ṣe rè léyà lóòtù. lẹ́kìtì ibo lẹ́ lọ. Ah, a fẹ́ lọ dalẹ̀ níjà. ẹ fẹ́ lọ dalẹ̀ nù ṣé ilẹ̀ lélẹ́yìí. Mm ẹ jẹ́ ìyẹ̀wò. kí ni kí ni kí ló máa ń ṣe ẹ kí ni gbogbo rárá àdá nǹkan tó máa ń ṣe náà o tún ti bẹ̀rẹ̀ wa o báyìí kí ni bí mi sí ẹ o ìjọ òní wọ́n bẹ̀rẹ̀ security bíbẹ̀ tó wá sọ pé ká máa gbé nǹkan tá a bá gbé kọjá o fẹ́ máa yẹ̀wò ìjọ òní yẹn bẹ̀rẹ̀ ẹ́ mo ṣàlàyé fún ẹ pàfẹ́ lọ dalẹ̀ nù ìjọ wo lo ti rí àwọn mọ́tò tó máa ń gbélé dànù ìjọ wo lo ti rí wọn gbígbẹ́ yìí ilẹ̀ dẹ́kun nù lé èmi àti ẹ̀dẹ́ òwe ọlọ́kàn wa pé ká lọ dalẹ̀ nù àbúfẹ́ kí n lè máa hùn kí chief wa máa sọ̀rọ̀ sí wa ni ó wá sọ pé ó fẹ́ yẹlẹ̀ wò máa yẹ̀wò wo bí ẹyọ jáde tẹ lọ torí wọn á gbé sórí iná ìjóná o. jẹ́ kó jóná ewu ń tẹ̀mí pẹ̀lú nǹkan tó fẹ́ jóná ṣebí tó bá jóná òun lè bí máa papò. ẹ wò tó bá jẹ́ tó ń jẹ ẹ má ṣeré kéré o. ẹ wò ilé yẹn ti ti wá lọ dànù báyìí báyìí báyìí ẹ ká lọ ẹ ká lọ ẹ ká lọ. ẹ má pẹ́ náà kó jẹ́ jóná o. òun náà lè yẹ o ẹ̀gbẹ́ mi náà gbé sí i. ẹ lọ́wọ́. bó o ṣe eré. ní ọ̀gá. ṣàlàáfíà ni. àdúpẹ́ àdúpẹ́ àwọn èèyàn wo àwọn èèyàn wo àti fúnkẹ́. àwọn ah, owó àpá bàjẹ́ bàjẹ́ bàjẹ́ ẹ kú rìn. ẹ chífù nǹkan. Ah, <laughs> ó wà ó wà ó wà ṣé ò sí nǹkan kan. a kò sí lábúrú kò sí lábúrú. Ah, ah. kí ló wá dé tẹ hesitate kẹ tó dá mọ́ mi lòún bá yẹn. mi hesitate mò ń rún nǹkan kan ni. èèyà ah, ẹ pẹ̀lẹ́. ó jàre ó jàre ẹ ṣe ẹ ẹ káàbọ̀. láì sí chief. kí ló dé. ìyá àbèjì kí ló ṣe ìwọ náà. olúwa nìkan ló tó sìn tòótọ́ ìyá kẹ́mi mo ti ṣẹlẹ́dà mo ti ṣẹlẹ́dà àwọn ọmọ yẹn ṣùgbọ́n ẹ dáríjì mi. ẹ wò chief àtèmi àtàwọn ọmọ àti dáríjì yìí torí tàbá dáríjì yìí à ní padà wọnú ilé yìí. olúwa kẹ́mi olúwa fún mi kẹ́ ayọ̀ yín ò ní wọ̀ mí ẹ dáríjì dáàdì yín èmi ṣáà ni mo bẹ̀ ẹ̀mí yìí ṣùgbọ́n ìfẹ́ ọmọkùnrin ló jẹ́ kí n pìwàdà I'm very sorry. chief kí ni tó wá ṣẹlẹ̀ gan. my dear ọ̀rọ̀ pọ̀ ní wíkọ́bọ̀ but we talk better. àti ìyá àbèjì náà. ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ìyá kẹ́mi ó lè tẹ̀ tí wá wálé àwọn ẹrù ní wa kọ. ẹ wo kékeré ni tẹrù chief a padà lọ kó a ti dé lóòótọ́ a ti padà wọnú ilé yìí ẹrú àlọ bàbá yàwọ̀ fà ìwọ̀ fà padà rélé ẹ̀ ọmọ ẹni nìkan ni kì í yani ọmọ ní ṣe lédè lẹ́yìn ẹni hmm. tí rúùtù ò ti ẹ̀dùn mi èwo ni ti lẹ́kìtì téwì ẹ̀ ti pẹ́ lára ṣe. chief ibi tẹ́ ti máa gbà wípé alájọbí ó wúlò jàlejò lọ́nà. Hmm, ọ̀rọ̀ ló sọ yẹn. àlàáfíà fún onílé o àlàáfíà fún ẹni tó ń bọ̀. pásítọ̀ ẹ̀rẹ̀ káàbọ̀. ẹ jókòó. pásítọ̀ ẹ ṣé gan ẹ kú gbogbo ìgbà wa. olúwa ni ká dúpẹ́ fún. ọ̀rẹ́ pásítọ̀ tó ní ká ránṣẹ́ sí ló ti dé yìí. pásítọ̀ ẹ dákun ẹ bá mi tọrọ àforíjì lọ́wọ́ ṣìfọ́ látúnjì nítorí pé mo ti ṣẹ̀wọ̀n ẹni kan foríjì mi. Ah, ah, kí ló ń sọ yìí ó ṣe mí ìwọ ni àforíjì. Ah, mo ṣe mí. Táíwò kẹ́ni kí ló ṣẹlẹ̀. ẹ lẹ́ onílé o ẹ ṣé ẹ̀yin ni òbí àwọn ọmọ ọ̀daràn yìí. Uh, yes, of course. Uh, now, search the house. Ẹ wò tètè ma ẹ jọ kí ló ṣe kí ló ṣẹlẹ̀ ẹ sọ ló ṣẹlẹ̀ fún mi kò yé mi. Abífọlárìn kan nìyí. Ọ̀rẹ́. Èmi náà ni mo ti sàn wọ́n ti pẹ́ sàn. ọ̀la wọ́n ti sàn. ṣé àgbàgbọ́ ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ jẹ́ òfin ní ẹ̀kọ́. ẹni tó lọ́rọ̀ gbọ́rọ̀ ló yìí hmm, chief tí ẹ bá wà gbé ọjọ́ kìíní àná tá kọ́kọ́ bẹ̀rẹ̀ ìfẹ́ wa. Ah, ọmọ ọkùnrin mi máa dájú ló dẹ̀ ṣe é yàmàyàmà báyìí. Hmm, hmm. ó ti rẹ̀ mí tẹ́lẹ̀ ni. ó mọ̀ pé ó ti rẹ̀ tẹ́lẹ̀ ló ṣe báṣubàṣu báyìí in fact mo promise ẹ pé boyfriend ẹ tó ṣe báṣubàṣu báyìí ẹ̀wọ̀n ló máa kú sí. Hmm. ẹ má ṣe wà mí ẹ bá ti ṣe lé fún mi pé ẹ máa dúró tì mí. ẹ má tiẹ̀ ní pé máa dúró tiẹ̀ ṣé màá tún máa wù ẹ pé ah, ṣé o mọ̀ pé ọkùnrin ẹ tó. bí hmm. tí mo bí nígbà yẹn lọ́wọ́. oyún ọ̀sẹ̀ mẹ́ta ló wà lára mi fọlárìn tí mo lóyún náà fún òun ah. so omi ìpè Táíwò àti Kẹ́hìndé ò kì í ṣàwọn ọmọ mi. fọlárìn oyún tó ní kí n lọ ṣẹ́ ní ọjọ́ kìíní àná èmi ò ṣẹ́ o àwọn òbejì tí mo bí fún ẹ àwọn ló dúró yìí. no èmi kọ́ ni bàbá àwọn ọ̀daràn yìí náà kò possible. no ah no mọ́mí ṣé mo kò sí ń sọ. Eh? Táyé Kẹ́hìndé. Baba, yín ló dúró yìí. dáadáa mom tẹ bá ń ṣeré kẹta padà. this man cannot be our father. yes we don't know you. ah this is our father. mọ́mí ẹ fọ́ ni. ah. chief ẹgbẹ́ òkùnkùn ni àwọn ọmọ ìwà léwe. Uh, uh, right now àwọn èèyàn mi wà ní checkpoint you know normal routine ni wọ́n check náà search àwọn ọmọ yìí káàtọ́ gbé nínú mọ́tò yẹn wọ́n bá ìbọn àáké àdá gbogbo nǹkan oríṣiríṣi nǹkan ìjà náà bá ń bẹ̀ ok in, in their beat láti arrest wọn nìkan fẹ́ sá lọ wọ́n láti yìnbọn fún lẹ́sẹ̀ èmi ni mo dẹ̀ ọ́dà pé anybody tó bá fẹ́ sánú anybody tó bá mú kàn yìnbọn fún lẹ́sẹ̀ láì mọ̀ pé ara mi ni iṣó ti rùn. ẹ wà bí ọ̀rọ̀ mi ṣe rí nìyẹn hmm. kò sẹ́sùn lẹ́yìn àpò bàbá mi lọ́wọ́ ẹ má jẹ́ kí tèmi bàjẹ́ kan rẹ̀ ẹjọ́. Hmm. tó bá rú ni lójú a ò bilẹ̀ léèrè a kì fa nítorí pé kí ni ẹni mú lọ nítọ̀ ó gbọ́ ó bá fámi gbólóhùn ojú olóko olè rẹ ìsàlẹ̀ olóko òní gbogbo gbogbo rẹ̀ ní kó Ah. mm ìsàlẹ̀ olóko onígbòǹgbò ọ̀dì ifá olóko elédùmarè ẹ̀yin bàbá mi ẹ̀yin bàbá mi àfijù awo ẹ lọ wò wá o ifá olóko ẹ ti gbọ́ kí n tó gbọ́ ẹ ti mọ̀ kí n tó mọ̀ kẹ wò wá. ìka méjì Hmm ifá olókun aṣọ ọ̀dáyọ̀ àrùn gbogbo dájú ojú olókun lẹ̀rẹ́ ìsàlẹ̀ olókun onígbòǹgbò adáfúnṣògo ọmọ abánijà májẹ̀bi ta ni ọmọ abánijà májẹ̀bi ṣògo oníkòso àráyá iná arákùnrin ifá fi ń dá wa lójú pé gbogbo ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ọwọ́ ara rẹ ló fi fa o. èmi kẹ bẹ́ẹ̀ ni fáwọn. ọwọ́ ara mi bẹ́ẹ̀ ni hmm. Ifá fi ń dá mi lójú pé bí ọdún mélòó kan sẹ́yìn ìwà àtàrábìnrin kan ẹjọ́ ní ọ̀wọ́. o rántí hmm. kò wá lẹ́bọ kò létùtù ètùtù ọ̀hún ni pé ó wàá bìnrin láwàárí tó bá ti wà láwàárí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó bẹ̀ẹ́ ó dùnnú tó bá ti dáríjì ọ́ ó padà lọ bọ́gá rẹ̀ nǹkan tọ́gá rẹ̀ bá ti sọ kò fi tó mi létí. bàbá ẹ ṣe ó ti yé mi tí bàbá bọ̀ máa jẹ́ kẹ́bọ̀ ẹ gan sa. ta ló ṣẹ́yìn mi tẹ́ ń wo yìí ọmọ iléèwé ni mí àmọ́ ọmọ iléèwé tèmi ó yàtọ̀ gan tọ́ba ní olódo olódo olódo pàákó ni mí bí orí mi ṣe ta oko yìí gbígbẹ ẹdìyẹ bẹ́ẹ̀ ni orí mi náà ta oko mọ́ ọpọlọ. nǹkan tó ń sọ fún mi pé o ò mọ́kọ ò mọ́kà. kódà èyí tẹ́ ti sọ bí mo ṣe wọlé yìí n ò lè rántí mọ́. Ah! tó bá rú mi lójú a ó bilẹ̀ lérè o bá fani gbólóhùn. God hmm. gbogbo ìwà tí ẹ̀rọ afẹ́fẹ́ fún láyé kó rántí pé tó bá di ọ̀la ẹ̀san ń bọ̀ wàásù kí la fẹ́ ṣe fún wa mọ́lẹ̀ ní báyìí bí kò ṣe pé ká kẹ́kọ̀ọ́ látara nǹkan tó ṣẹlẹ̀ síra wa chief mo rò wípé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú ìrìn àjò ayé yín màmá kẹ́mi ẹ ó rí i pé sùúrù kì í jù àfi tí ó bá tó. well i am sorry i i remain a policeman láti ṣe iṣẹ́ tí ìjọba rán mi arrest them take them away. Um, no, no, no, no, that, oh, no, move. That, that is mad. Ah, move, move, move, move, move, move, move, move, move, move, move, move, move, move, move, move, move, move,